àtọ́sàgbẹ́ ní ọwọ́ ká ní mẹ́ta á ó sì wà lọ́dún sọ̀rọ̀ rẹ̀ fúnra tí ó fa ọkùnrin kan tó jẹ́ aláṣẹ ẹ̀yà ńlá ọlọ́kùnrin lọ́lá tó ní ìpínlẹ̀ tó lágbàá àwọn àfẹ́fẹ́ láti ọ̀nà àwọn tálákàtì ní mílíọ̀nù ìyá rẹ̀ ọba rẹ̀ aláṣẹ rẹ̀ pẹ̀lú ibi tí ó dọ̀mọ̀ rẹ̀ dé ó fi ibi tó ṣe òun tó wọ̀ òun ọlọ́run ó ìwà àmọ́jú sábà rẹ̀ sẹ́lá nípa ọlọ́run àkọ́kọ́ àti ìfẹ́ ìfà bí ìtànà tí ò ní lẹ́yìn. àwọn tí a fẹ́ lórí ọ̀rọ̀ pípẹ́ báwọn kẹ̀rẹ̀ nígbà tó náà bá bọ́ tán ọlọ́run ló sọ pé yìí bẹ́ẹ̀ ni àwọn àti wọn náà lọ́wọ́ ìfẹ́ wà á tẹ̀yìn náà rò mí kó lè ṣe yí bàbá. Afúnlágbára lórí rẹ̀ ẹnu rẹ̀ ká ó lọ́lá ó ní gbogbo ní ìgbéyà fi pọ̀ gbòòrò ilẹ̀ tó kàn fún àwọn ẹ̀dá ọlọ́run. Wà á tẹ̀yìn náà lè ṣe yí bàbá. Ní gbogbo nǹkan téèyàn fi ń jẹ́ kálámọ̀ rí lọ dáadáa, àfúnni mí tó fi àṣírò dáfẹ́ máa gbọ́ mi. ẹgbọ́n tó lọ́wọ́ bá fi wọ àtẹ ìnáwó ìlú lè ṣe é sábà. gbogbo ọ̀nà méjì tí ó fi rí nǹkan àjíwò tí ó fi lè gbá àwọn èèyàn lórí dáadáa tí ó fi lè pọ̀ bá àwọn èèyàn ṣe dáadáa síbi tí ayé àti òbí dáadáa kọ́kọ́ àwọn òbí ba àti ọlọ́gbà wọn. wá pé ń bọ̀ fà á bá àtàrà. méjì táwa fún yẹn ó wá lù lọ́kàn wọ́n kàn sí ọ̀tọ̀ Anything anything téèyàn bá fẹ́ achieve in life the first thing ni ṣé èèyàn ní means. téèyàn bá fún wa ní means ṣé èèyàn lo means yẹn tó náà tó tó jù. ìtumọ̀ fàásà sábàbà ò ní pé ìta àmọ́lá náà á là wọ́n ṣe. ó lò ó appropriately. ẹni tó bá ṣe kó bá fẹ́ ṣe nǹkan tí ò ní ní òdìdẹ́. bó bá ní míǹtì náà kọ́ ò tí ó dòwó bẹ wódò yóò mú wọn out from wa. tọ́ lórúkọ méjì ọlọ́run wá dé kó yé wa wípé kọ́ra àwọn bá ní kí n sàmẹ́ bí ọlọ́run ọlọ́run fi hàn ní ọkùnrin àti kúnná yàtọ̀ ọlọ́run ó pè ṣe òkìkọ̀ ó ti kọjú ọ̀rẹ́ dá pé ìṣọ́nà náà fẹ́ pè lọ́ọ̀rẹ́ lọ́yìn wọ́n fi fún mi àwọn náà máa fi yá dá lọ́pọ̀ mi bẹ́ẹ̀ ló jáde ẹgbẹ́ ọ̀làjú ìjà ìjọba àwọn ẹ̀rọ ìṣúlẹ̀ àwọn náà ká pè ní yá dá lọ́pọ̀ mi. àwọn tí ojọ́ ojú lórí lé lórí àwọn tó kàn yẹn èyí tó bá ń wọ̀ wọ́n ló lágbára o lè choose ọ̀kan méjì ìmọ̀ àgbéwà wọ́n máa àgbàkẹ́kẹ́ gbà sí ìfọ̀ àwọn yìí àpẹjù lórí olùkìyà jẹ wọn tó bá sì wọ́n fi síra lápá. ẹ̀gbọ́n kan sí dókítà lórí ìlú ọlà àmọ́ mọ̀ọ́dọ́là. nínú àwọn tó gbé jù lórí lórí ìsìn ẹni tó bá já lábò sínú wọn tí ò ṣe pé ẹ kó ṣe. bàtà ó bà wọn àti ìwò pẹ̀lú agbára tí wọ́n lọ́wọ́ bá fún wọn. á níṣẹ́. pẹ̀lú agbára tó fún wa á pọ̀ níṣẹ́. báwa bá pọ̀ níṣẹ́ bí báyìí tó mọ ìrọ́jú ìlà ọ̀rọ̀kì yìí bọ́wá wá kú tó padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ fàyọ̀ àbíhù àdáàbà nọ́kọ̀rọ̀ yóò wá jẹ́ yàrá lùkì àmà. ẹ̀wù tọ́lọ́ ọba fi bẹ̀rẹ̀ fẹ́ nìyí ọlọ́run láláṣẹ ni ẹ́ tọ́lọ́ ọba fẹ́ ṣe nǹkan rẹ̀ ètò ilé ayé bẹ ètò gbáyìí àmà bẹ méjèèjì ìsìlámù sọ

ìfàlà òkúta àdá àlẹ ìkọsínà tó bá ti já ń pè ánu yóò gbà ládàá tó kún tó bá pàpè ánu wàá sànà wúlò làwúmi àmúrinà yóò sọ̀rọ̀ àwa náà ní ayé mi àyè náà ń bọ á wà á ẹnkọrí jẹ dáadáa lásìkò ìtumẹ̀ òní wípé anything tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ní problem láwùjọ wa ẹ̀ kọ́ á lè establish yìí wípé a gbọ́dọ̀ máa lé táàpé ní stick and carrot approach stick and carrot approach. ẹni tó bá ṣe pé kò bá gbó léré tí bá máa lù jẹ àbí nǹkan tó bá lè bà lù jẹ ẹ á lè máa nígbà tí ẹ máa fi balẹ̀. ẹni tó bá ń ṣe dáadáa á ẹ̀ ń gbọ́ ọ̀rẹ́ jẹ́ á lè rẹ́dí sí ìdílé sọ́kùn ọdún tó ń sọ nínú ìjọba ẹni tó bá ta burú bá ta kò gbé àti àjẹ wà á fi pọ́ọ̀bù kọ́ mọ́tò ìyàtọ̀ sí àmì. ẹni tó bá ti ṣe dáadáa yóò gba aládá lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀bà wà á kà lùlù làbúrò fi àmúrí náà ní sọ̀rọ̀ ìrẹ̀wọ̀n yìí wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àwọn ilé ẹ̀ńpásísì mọ́ọ̀chì jù lórí ẹni tí ò ṣe dáadáa pé ká kọ́ níṣẹ́ àlẹ́ ẹ̀ńpásísì mọ́ọ̀chì lórí pé ká ẹ̀kọ́ lóòjì ẹ̀ ti ń ṣe dáadáa. ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìbọ̀dà gbogbo táwọn wà áfà náà ní wípé á ah, lágbájá èèyàn kú lè báyìí báyìí àwọn táwọn náà bẹ̀rẹ̀ fi yí mọ́nì tí wọ́n fi discipline sáńpẹ̀ kọ́ táwọn òbí wọn kọ́ wọn tán wà láwùjọ tí wọn ò gbà jẹ́ a kì í rántí wọn a máa ń tètè for granted nìkan náà ìjọ ẹ̀kú ṣe. ṣe é rí bàbá ní gbogbo ọlọ́pàá ní ayé yìí nọ́mbà ọlọ́pàá àgbo gbọ́dọ̀ kò sí nọ́mbà ìgbọ́dọ̀ òwò kò lè pọ̀ tó ẹ̀rẹ̀dẹ̀ mu nígbà ẹ̀sẹ̀kì ni wípé ọ̀pọ̀lọpọ̀ la fẹ́ náwà upright àwọn díẹ̀ ìtàwọn òfin kọjá àti ìyọ̀rọ̀ ọlọ́pàá gbọ́dọ̀ fi wà. níjọ́ tí nọ́mbà àwọn èèyàn tó bá ń pọ̀ níta tó ti bá ti pọ̀ jù ọlọ́pàá ò lè ràn án mọ́. ara tí ò fi níjẹ́ káwọn èèyàn tó ń pọ̀ níta tó ti pọ̀ jù pé àwọn tó ń ṣe dáadáa yẹn ẹ̀ ń kọ́rẹ́jì. bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń kọ́rẹ́jì wọn lọ àwọn aláburú pọ̀ táwọn wá pọ̀ ọ̀rọ̀ pẹ̀ ìtẹ̀wálẹ̀

ìgbà tó dé ìlú tó dé àwọn aráàlú tó lọ pé ní nàìjíríà ju ìjà ọ̀nà yóò jù wọ́n sì wúlò náà lọ́wọ́. ìlú wa tá a wáyé à ń gbé lálàáfíà báwọn ọ̀sán bẹ tá à ń pè ní látọ̀dọ̀ wọn. wọ́n máa ń wá láti ìbíkan ni wọ́n bá ti bò wọ́n báyìí wọ́n fi pakípa ni wọ́n bá wa dákòtò lọ́lọ́run pẹ̀lú agbára tó lọ́wọ́ bá fún ẹ̀fọ́ aṣínájú àbúlá àbájá tí ká dáwó fún ọ pátáwó kíkà àgbàdo kó ṣe òun ni wípé láàrin wa bá àti wọn tí a wà ọ́fẹ́ǹsì tí ó ga débi pé n ò lè wá bí bàbá yìí wá pa wá wọn làwọn fẹ́ dá owó kù àmì ẹ̀wò ìgbà tó bá fẹ́ wọ àtẹ ìnáwó ìkú ìṣe yìí sábà gbogbo ní ìlànà tó ń jí bẹ́ẹ̀ kí n tó kọ̀ lọ́rùn ìkó ní má má ká níbi ọ̀rọ̀ mi fà yìí ẹ̀ nígbà tí dáwọ́ mi irú tọ́lọ́ ọba ṣe fún mi lóore lágbára ó tó àmọ́ nǹkan tí mo fẹ́ bá inú ní ìdòkú wa èmi ní mi ẹ̀yin náà fún mi pẹ̀lú agbára tó kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ pé ẹni tàbí ẹ̀bá tó sọ̀rọ̀ social unrest societal unrest collective responsibility ẹni tọ́lọ́ ọba sọ pé wà àtẹ̀yẹ́ òbí kúlì ṣe ń sọ̀rọ̀ gbogbo méjìlá fún lòun tó ń sọ báwọn tó dá sí pa àìlú ní ìkùwà ẹ̀yìn náà fún mi lọ́wọ́ ká tó wá sọ táwọn ìjọba ti wá lọ́wọ́ òsọ pé wà á ìnáwó tó ṣe yàtọ̀. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ security ọ̀lẹ́sí revolution bọ́lá tó sọ. president Nàìjíríà kò dé lẹ́kùn wá àtẹ̀yìnáwó tó ṣe yàtọ̀ bàbá. kò dé lẹ́kùn òun ló ti kílímù ẹ̀. fọ́nà pírẹ́sẹ̀tì ìwé kò ní lẹ́gbùwà ìdá òdò bí ìṣe sábà torí pé gbogbo tó bá lù kọ́ńtró ní ti bá lọ́kẹ̀kẹ̀ sí ní bá ń rí àbí. pẹ̀lú tọ́lọ̀ sọ fọ́lá rẹ̀ gán dé mọ́tírínlẹ̀ ṣan ibi tó ń fi yọ àti tó ń fi wọ̀ pé tó ń sọ pé bá ìmú ní ìfò ẹ̀yin náà fọwọ́ fún mi. èmi ò lo agbára tèmi màá lo kí tèmi màá lo influence pé ẹ̀yin tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ohun kan tá a ní ṣẹlẹ̀ yìí ní ti báyìí ara problem tá a mọ̀ ní òun náà ni pé àwọn ti iṣẹ́ ìjọba ni iṣẹ́ ìjọba nìkan òun ni náà ẹ jẹ́ ká fi ra wa ẹ jẹ́ ká fi ra wa lóòótọ́ òkè àdínà tó wà láṣẹlẹ̀ káàkiri ó ká kú wájẹ̀ mú káàkiri ìjọ ìṣèwọ́ṣe rí ṣùgbọ́n tó bá ṣe wí pé àwọn òbí bá láwọn ọmọ wọn tọ́jú tí wọ́n kà nínú fún wọn tó ń bá kú tọ́jú ọmọ ẹ̀ hmm? àwọn ọmọ yìí náà bá ọ̀nà yìí lórí sòsáìtì. Hmm? Bọ̀kí wọn padà ṣe òun ni wípé leadership ta ní kéde ṣe leadership Nàìjíríà rẹ̀ ibi tọ́rọ̀ leadership kò sínú. Báwọn kan bá jẹ́ leader tí wọ́n bá ti ti ẹsẹ̀ gbé irú far-reaching influences tí ó ní láàrin àwọn ọpọlọ àti tó ti pọ̀ jù tó báwọn èèyàn máa fẹ́ kọ́kí àwọn onídàájú. níbi ìbàdàn fẹ́yìn bá wò àṣòkan bẹ tá a ti lò kọjá tó ṣe ń pé bóyá tó jẹ́ president ṣẹlẹ̀ ti jó five oh one náà yóò lọ lò ẹgbẹ́ ìgbàpọ̀ nílò àbọ̀ ìsàlẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mọ̀ àtọ́já agbọ́dọ̀ jọba yìí ìtọ́ka bá ń ṣe làwọn aráàlú náà fẹ́ ṣe. ṣẹ̀wárá táà fún wa ní dáṣù pàtó wá ń kẹ́sẹ̀ rọ́ọ̀n kì í sọ̀rọ̀ wá àti àwọn yóò fẹ́ fọ́ọ̀ṣì wọn. tọ́ba tí wọ́n fẹ́ fọ́ọ̀ṣì wọn àwọn náà fẹ́ wà ẹni bá ṣe. the first thing nǹkan tí àyà ìfọ́ wa ni pé bàbá ti sọ̀rọ̀ pé insecurity wa ìfọ́fà ti wa violence ti wa àwọn èèyàn mú gbó àwọn èèyàn mú gbókè àwọn èèyàn ṣe ìyàwó àwọn èèyàn ṣe gbogbo ẹ̀ tó sọ́ọ̀bì ẹ̀ collective responsibility ìjọba ó ṣe tiẹ̀ àwọn náà ó ṣe tiẹ̀ ọ̀pọ̀ táwọn kọ̀ọ̀kan ṣe ó ní pé ẹ̀dá ẹni tí ìta bá ṣe màpá burú báyìí bóyá àmọ́ tọ́kọ́ wà wá sọ fún wa àbí wọn àbáwá náà máa pè pé àṣà dáadáa ta ní ìdíkà àmọ́ nítorí ká gbọ́dọ̀ kọ́ sí pé a gbọ́dọ̀ máa glorify rẹ̀. bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá já kó a gbọ́dọ̀ máa glorify rẹ̀. fọ́ọ̀tì làwọn kọ́ ní ìlú bíkọ́ ṣẹ́ẹ́rì tí kọ́kọ́ máa ń jẹ́ kí nǹkan balẹ̀ sí èdè kó lọ òní pé kẹ́ celebrate. ara kúta dá fúnra wa ó ní kan tó fà yẹn náà o òun ni pé a ti a gbé àwọn èèyàn tó ṣe yí pé wọ́n ń ṣe ọlọ́run agbáwọn èèyàn tó ṣe tí wọ́n ń dá òjò ọrùn àtìpé wọn lẹ́sẹ̀lẹ́ sí. lẹ́yìn ọmọ bá ti ké ìyẹn ọdún ṣẹlẹ̀ sí ti lẹ́sẹ̀ ọ̀hún ní pẹ̀lú káwọn ọmọ tẹ̀lé. tó jẹ́ lọ́wọ́ ẹgbẹ́ atẹ́gùn tẹ̀lé sí ti ẹ̀wá ní kábàámọ̀ ti wá àti pátẹ́wò dáa. ẹ̀ ń tọ̀ ní sílẹ̀ ń sìn àbọ̀ ò ní jẹnu lọ́dún wọn sọ ẹni táyì sẹ́yìn ti gbé sórí àga ẹ̀fẹ́ lọ́gà ẹ̀dá ìtumọ̀ sẹlẹ́bírìtì mi ni pé òun lọ́gà ẹ máa fọ́lù ẹ̀. ẹ wo èèyàn tó jólè ẹ kú ló kọ mí. ìyàwó ẹni gbé ìyàwó ẹ gbé lórí ìmọ̀ ẹ é ló kọ tí ó fi fúyẹ́ nígbà tó sì fúyẹ́ náà kọ́ òun òun náà fẹ́ buy acceptance lọ́dọ̀ yín ó sì wá ń ṣe dáadáa ah, sí ìlúkọ yín ẹni àti olóògbé mẹsẹ̀ sí mu o. ṣé ìjọba náà ní ìyẹn náà? Hmm? gbogbo ọ̀rọ̀ báńdíìtì tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí sábì ti ń ṣẹlẹ̀ yìí ewu púpọ̀ wá ní. Àwọn ìgbà bẹ̀ kan bẹ̀ pé ní ìlú wọn tẹ́lẹ̀ ìlà sí làwọn bẹ̀ sí ìlú olówó. Ọ́ ìgbà tó ti pé ó kálukú náà wà pé kidnappers àwọn kan sáájú olówó bá ń sẹlẹbírèètì wọn àwọn fẹ́ ń pọ̀ sí. Àwọn èèyàn fẹ́ jẹ ọmọ pé á bá wò lè fẹ́ fà á fún ọ̀ wọn bá gbogbo wà á sà kó òṣì olówó wọn sáàtì olówó kágbójú. Fọ́ńtì ìdákọ̀ọ́kọ́ ṣe òní tọ́lọ́ ọba sọ fún wa gbogbo wa níṣẹ́ ń bá wí níṣẹ́ ń bó lórí wí náà ní bẹ́ẹ̀ nítorí wà láṣáṣá ní ìlànà ní ìlànà kò fáwọn àṣà tó wọn náà. àwọn tó jẹ́ alábòsí tí wọ́n dá àwùjọ ní kẹ́kẹ́ ọlọ́mọ ọdún náà ìwà yẹn jẹ́ ẹ má fẹ́ràn àwọn àkọ́kọ́ ẹ̀rọ kúrú mi lórí ẹ̀ mọ́ ìgbára ni wọ́n ti ìtumọ̀ ẹ̀ sí ẹ kọ́kọ́ máa wá ìláìn tí wọ́n sàn pẹ̀lú ọkàn yín dèbò dépò bẹ́ẹ̀ wá ṣe nǹkan kan ṣe. níjọ́ tọ́kàn yẹn bá ti ń fẹ́rẹ̀ ẹ̀ ti ń ṣe nǹkan wú ẹ́ àlùkùnmà tó bá níbi ilé ìlú kẹ̀kẹ́ ti wú ọ̀rẹ́ rí bọ́dà kan tó ní ẹ̀ ń bà. ẹ̀rọ tó bá ti gbogbo àwọn aburú yìí dé kẹ̀kẹ́ tribe láwùjọ wa ò ní wípé lọ́pọ̀lọpọ̀ gbà tó àwọn leaders náà ń tàkọ́dà lọ́pọ̀lọpọ̀ gbà ọkàn tiwa náà sọ pé bíbélì náà bá délé ìwé ṣe lù. yẹ wọ́n ti bọ àwọn èèyàn jẹ́ débi kó kálukú náà wò wò ó ọ̀tọ́ kiri kankan á máa bá wọn wí àwọn bíbélì náà bá délé èyí ló ṣe ìṣúná wọn kẹkẹ ká sọ̀rọ̀ rẹ kí náà ìjọba ni wá sàn. bẹ́ẹ̀ bá kọ́kọ́ nìkan bá wo kankan wọ́n pé kí ṣé òun takò torí pé òfin pé nǹkan tó ṣe ń rọrùn àti torí pé òun ò ní access nǹkan tó ní access pé kó kọ̀ọ̀kan méjì ẹni kò kì í ṣẹbi ó pé ẹ tó dà mọ́ ṣé òun takò pé tó ṣe ìyẹ̀wò náà gbà kó wà fundamentally wrong báyìí ní ṣe bá tí ò dá ní àti torí pé òun ò ní access tó ní access tó fi ta ibi dájú màá wí ìwé ní ọjà àtàrẹ̀ tó ń kọ̀ rẹ́ kìlẹ̀ pé ìṣèkọsọ tí ń takò èèyàn tí ń wà wú ẹ jẹ́ kẹsàn-án rẹ̀ ṣe ẹ jẹ́ kí ọ̀nkù rẹ̀ ṣe ẹ jẹ́ kí bàbá rẹ̀ ṣe ẹ jẹ́ kí ọmọ rẹ̀ ṣe òní ó yá. ó fi wáyé pé ọkàn wa tẹ̀ka sí àtẹ́gbà òun tọ́lá ọwọ́ wa tó a. ìwọ́n lè tẹ̀lé pé àtàtà ọ̀pá àtàtà ọ̀pá kò dá nígbà tó bá a tó ولكن لا تتقوا إلا الذين ظلموا فتنسقون كما قال لا ما لا مسكين ما أزعموا كما قال سبحانه وتعالى يوضع يبقى على جيش الثوان Perception ojú tẹ̀lé wò kan kì í ṣiṣẹ́ kékeré tí ó ṣe níbi tí ṣe nǹkan ó sì máa bẹ láwùjọ àbí yóò kó. Òun náà ni mídíà nílógún. Ẹ jẹ́ ká fira wa. Gbogbo ẹni ọjà lẹ́yìn náà bá gbé wá sí ìlú. Táwọn èèyàn bá ti rà wọ̀n ní wá. Bí ẹni tí ìtajà náà fẹ́ tà ní. Wọ́n á gbọ́dọ̀ àwọn ẹgbẹ́ bá wọ́n gbọ́ ọ́ lọ́wọ́ ọ̀pọ̀ wọn ọ̀rá tó wọ́n fẹ́ jáwá ní ìgbọ́dọ̀ àmọ́ báyìí náà bá ti ń ra òṣùṣù kẹsì wá àtìdó yóò ń padà. ṣé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ibi iná ìjà tá à ń ṣe tó ṣe pé gbogbo èèyàn tẹ́ ẹ bá ti gbé ẹ̀fà ọ̀tá nìkan tó wà kékeré kò sẹ́ni kankan tó lè sọ àǹfààní rẹ̀ bọ̀tẹ́ mọ̀ pé àwọn tá a jọ ń sọ pé kò láǹfààní òun náà àwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ báyìí kan kò wọ́n ń pa owó fẹ́. Àbí? Tó bá bẹ́ẹ̀ ṣe ń pa owó kọ́, àwọn náà sì ṣe lọ sí. Ìtumọ̀ rẹ̀ ló ọ̀rẹ́dì wọ́n ti káṣọ̀ àwọn èèyàn. Àwọn sáńtò síbẹ̀ yẹn wọ́n ti sọ wọ́n ló kọ́ tó sẹlẹ́bírìtì ni. Pé báyìí la fẹ́ káwọn ọmọ mi rí. Báyìí ni gbọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ bá ti fẹ́ mú ìyàn lẹ́nu ẹ̀ láti kọ́kọ́ káṣọ̀ ọ̀gá rẹ̀. Ẹ bá káṣọ̀ ọ̀gá rẹ̀ yóò wọlé nígbà tó bí hmm? ẹ bá ti kájọ ọ̀sán yẹn síbi ó bá lé èèyàn èèyàn tóbi lójú ẹ̀ kò sí òmìnira tí máa ń tàn án níbi bó bá fẹ́ pọ́ṣe rẹ̀ yóò ló kéré ọ̀nà yorùbá sọ pé tó bá wọ ọmọdé ìrọ̀ ọmọ náà ẹ̀yìn ó rí i pé níṣẹ́ nínú òtútù lórí tó bá ń bá ẹ̀ ẹ̀ sì tún wá táwọn obìnrin bí wọ yóò tó máa ti rẹ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé iṣẹ́ sọ fún mi pé àwọn tó lajú ni wọ́n wọ orí mi ó lóun ìṣe pẹ̀lú òjì tó bá fún un tó náà fẹ́ fi lọ́rùn fi gbọ́dọ̀ àwọn tó lajú ọkàn rẹ̀ ni wọ́n ti kọ́ ká sọ. ọkàn yìí òun lọ́nà kọ́kọ́ nípa búlọ́ọ̀mù. ẹ má jẹ́ ká sí ìdí ọkàn wa pẹ̀lú nǹkan tí ó ṣe bí ó change perception ọpọlọ wa. perception lágbára pọ̀ òun ni wọ́n fi mídíà ṣe ni wọ́n fi méjì àṣẹ. Òun ló pé tí kò sí ìsìláàmù máa sọ́kọ́ kíkọ ìbàjẹ́, òun ni pé ìsìláàmù ń fẹ́kẹ́ chéǹjì orúkọ tí ìbàjẹ́ bá ń jẹ́. Ó kọ sáyẹ̀ gẹ́gẹ́ òun ni ẹ máa fi pè é tó dàtà ní bàbá burú ni. Ṣé ẹlẹ́ni bọ̀dì tí wọ́n fẹ́ káwọn ìbá tẹ́sí bàjẹ́ ni ìfọ́sọ̀ ọkọ sí pé yóò kọ́ ló kọ díẹ̀ tí oníjẹ́ ká burú rẹ̀ jọ pé àbúrò. Dìsínà bá a ti ń sọ ní ìsìn náà òun bọ́ sí ṣe gbalẹ̀ tó àwọn èèyàn sẹ́fẹ́ gbà fún lọ́kùtì pé ọ̀mùtí ni ọ́ kò fẹ́ èyí ìṣẹ́tọ́ kò fẹ́ àmọ́ ó sáwọn ọmọdé kò láì kó pẹ̀lú yóò pè fàájì ẹ̀yin náà wàá pè fàájì èyí tó fẹ́ ṣe ni pé ó fẹ́ rìdíùsì ímpáàkì wọ́ọ̀dù yìí lórí ọkàn òun ó ní islam ẹ má ẹ má ẹ má ṣe ìdí òkú àbúrú sóòkan tí ó kù yé ẹ má ṣe ìdí ẹ ó kọ tí bá jẹ náà ní ẹkún un bíkọ́ ṣe ló kọ tí ń jẹ́ ẹ̀tọ́ kì í ṣe ìdẹ́rẹ́dẹ́ ní í ṣe ló lọ kà wọ́n tẹ́ bá ṣe. béèyàn bá fẹ́ ṣe ń ṣe náà ní sí báyìí aṣẹ́wò gẹ́gẹ́ bí òun láṣẹ́wò lẹ́yìn aṣẹ́wò ló ṣe. Kí ni wọ́n ti ń bọ̀ wọ́n ní rán rán kan? Orúkọ side chick ìgbọ́n tó ń gbé ẹgbẹ́ wọn. So by the time tẹ́ bàbá ṣe lè rí ọkọ ni pé ẹni kọ́kọ́ bá gbé fọ́ọ̀tù kan lọ. píríncípù àtàkùnkọ́ ni pé ẹ kò ṣe jẹ òkò àbúrú lórúkọ tí jẹ ẹ mẹ́ndé òkò yìí. bẹ́ẹ̀ bá jẹ́ ìyàwó lórí. bẹ́ẹ̀ yẹn bá jẹ́ kidnapper ẹ̀fẹ̀ kidnapper gbọ́mọgbọ́mọ. èèyàn tó mọ̀ bẹ́ẹ̀ ọ̀kan tẹ́ ti ń ṣe ẹ má fún un kọ tó di òrò pé bọ́yẹ́ ìmọ̀ ẹ ẹ má fún ló kọ tó dùn kó wọ́yá ìmọ̀ ẹ pè ló kọ tí ń jẹ ẹ ní èéfẹ́ bífọ́ kẹ́mi tó ta burú bọ́lá wa ṣe dá wa à pè kí nìkan ní tí wọ́n sọ pé ọmọ nìyẹn bẹ́ẹ̀ jáde rational human being ni wa ẹ̀ a máa ń ṣe rationalization. Hmm? moral rationalization ìtumọ̀ ẹ̀ ni wípé sẹ́gbẹ́ tó bá ti sábúrú á kọ́kọ́ wá kinní kan tí ó pè ló kọ́ tó fi lè justify ẹni tó bá kówó ìjọba jẹ sábàtàbà ìdí òbí bẹ̀rẹ̀ pé ìdí òbí bẹ̀rẹ̀ pé owó ìdán mú wo tó wọ́n bá mú gbogbo ẹ̀ náà tó kò yẹ. ẹ̀dá fọlọ́run ọba dá ẹ̀dá ọmọ ànábì Adam dé wípé ó máa rationalize ẹni but ẹ̀mí rẹ̀ ò ní fẹ́ gba tí fáàtì kan sọ àti nǹkan tó lẹ̀. àtúrí ẹsẹ̀ gbọ́dọ̀ ti pín ọmọ kan ojú òkè alákọ̀ọ́kọ́. lẹ́ẹ̀kejì anábì sọ́lá láwọn àṣẹṣẹ́lá àti sọ fún wa wípé látàkúlú lé mọ̀nà sẹ́yìn. ẹni tó jẹ́ mọ̀nà bìkì tó jẹ́ yàn án kú ẹ má hẹ́ẹ̀lì ẹ má pè lọ́gà yìí bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé ẹgbẹ́ ètè èèyàn mú ẹ má pè ní sẹ́yìn ìlú pépì kọ́ tẹ bá pè ní sẹ́yìn ìlú yẹn ìyá kò sẹ́yìn dáàlú ọ̀rẹ́ àpapọ̀ ìjọba kan àgbà ọ̀sẹ̀. ó ẹ pẹ́lú ọ̀gá ọ̀gá ló jẹ́ kó ti léyàn kó tó ẹ̀sìn mọ́lọ̀ bínú. ìgbé ẹni tọ́lọ̀ ọba bínú sílẹ̀ yẹn pè lọ́gàá àti tẹ bá wò káàkiri àwọn kan bẹ láwùjọ wa sáńtẹ̀ kan mọ̀ pé aláburú làwọn èèyàn sáńtì mọ̀ dáadáa pẹ̀lú ẹ̀rí tó clear àmọ́ táwọn bá sàti ń bẹ̀yẹ kí ti bẹ́ ẹ jẹ́ ká jọ bíra wa bá ti jọ jòkó kẹ́sìlẹ̀ òkú kì í sọ̀rọ̀ ìjọba nìkan ẹ jọ sọ̀rọ̀ kọ́dà ká má sọ̀rọ̀ fáǹkọ́ ìsìlámù kí ni tó yẹ kó lè fúnyàn àti tíṣẹ́ǹtì ló pé wọ́n ní hà ṣe ráwọn títà fi sínú bájẹ́ẹ̀tì sáńtà fi fi hàn níbi o ìdí ń dálẹ̀ aburú tó dálẹ̀ káwá láwọn fẹ́ bá kó bá yọ ọ́n fòtẹ́ ìdá kíláàsì àwọn yóò lù tìṣẹ́ ìdá lù tìṣẹ́ iṣẹ́ iṣẹ́ tẹ́lẹ̀ káwọn jẹ́ ẹ ẹkọ́nọ́mì ó ti fi hàn pé ṣé tẹ́kọ́nọ́mì wa ti fẹ́ gbogbo wa orí wa dà wù. nígbà tí èèyàn bá pa hundred million níbi ọtí tó gbé bọ́jẹ́ẹ̀tì tó ní fáwọn ọmọ tó wà nílé hap rehabilitation homes káàkiri ó jẹ́ five hundred million tó wá tó wá tó géèdì lọ. òkè àmọ́ ṣe ẹgbẹ́ mo ti sọ lẹ́ẹ̀ka wípé bàbá ti fẹ́ pọ̀ tó àbúrò nǹkan tó bá jẹ́ aburú ẹ̀ lè sì fà rẹ̀. ẹ ti débi pé àwọn èèyàn ò mọ̀ pé ẹni tó bá jẹ́ èèyàn ọ̀gbìn àti tó bá kó wà rẹ̀. nǹkan tó bá jẹ́ nǹkan rẹ̀ ẹ̀ nǹkan rẹ̀ jẹ́ sódà tí ó mọ̀ wà àwọn ènìyàn ṣe. ẹ̀yin ẹjẹ́ pínlẹ̀ náà kù opposite tower láwùjọ tiwa. ọ̀rọ̀ ń bá kí ni sáṣẹ́ kìí ní ẹ máa wọ anytime tẹ́ ẹ bá ti fẹ́ táwọn èèyàn máa ṣe kọ́lá tẹ́ bá pẹ̀lú ìsọ̀kọ́ ẹ̀fẹ́ nǹkan mẹ́ta mẹ́rin mẹ́. tẹ́ bá fẹ́ kí nǹkan pọ̀ káwọn èèyàn máa ṣe wọ́n ẹ wúlò ọtí pọ̀ lọ́jọ́ ẹ méèkì nǹkan yẹn wà àkọ́lé wù. ẹni tí ìgbọ́ ẹgbẹ́ bá káwọn èèyàn máa ṣe ẹgbọ́ ẹ méèkì wà àkọ́lé wù. ẹ jà wọ ẹ wálé. ibi dájú máa mọ̀ pé sẹ́ńtò tọ́ àṣírí ọ̀hún ẹ gbàgbé dájú. Ibó títí làá fi ń bára wá lóru yìí. Kọ́lá kan ní ìdáhùn fún lọ́ọ̀gì náà ẹ̀gbọ́n. Gbogbo ọ̀nà táàbí mọ ibi tọ́kàn wa ń lọ ló ń ṣó. Bọ̀ sọ ní tàǹtọ́ lẹ́nu. Ẹni tí ìṣe bá ti rí wípé ẹ bá fẹ́ ẹ bá fẹ́ kí nǹkan yẹn pọ̀, wẹ́dà oore ni, wẹ́dà aburú ni, ẹ mékèwà àfọ́débù. Àfọ́débù ti là wọ́n. Gbogbo àtàlítà tó lówó. Àgbára wọn náà, ẹ̀yọ́ kì Number one. Number two, ẹgbẹ́ kẹwàá abẹ́lé mú. Àbí? Ẹgbẹ́ kẹwàá abẹ́lé mú. Pépò ti pépò ti tún ó dé tí wọ́n ní ti ríra. Bọ́ ẹ pé oore náà lẹ bá fẹ́ púpọ̀. Ẹgbẹ́ kẹwàá abọ́lé mú. Ẹ̀yọ́ ìpàwọ̀ yẹn tó wà nínú tó bá pé orin lọ́wọ́ fẹ́ púpọ̀ ẹ méjì méjì àti ṣé wà àgbélébù. ẹlẹ́kẹ̀ẹ́ta ẹ méjì ẹ̀wà àfẹ́síbù. kó ṣe pé ibi dẹ́ẹ̀tì ni òde ń wọnú pé kó bá ti àgbá yọ àfẹ́sẹ̀ ọlẹ́dùn. affordability availability accessibility ẹ jẹ́ kí n lò ó fún dáadáa sábà burú tó bá fẹ́ lóòótọ́ ló bá wùwọ́ pé a ní ah, àgbẹ̀kọ̀ ọmọ wa di dọ́tọ̀ ẹ́ mọ́sálà bọ́làmà ẹ́ sáré à ah, lágbájá òwò dọ́tọ̀ lọ́wọ́ kò lówó àbí ẹ̀yẹ bẹ́ẹ̀kì education wà kọ́lé kú ìyẹn ni ó sọ fún wa pé lóòótọ́ à ẹ̀fẹ́ ẹ̀fẹ́ táwọn èèyàn tí wọ́n wà ní pẹ́ẹ́tẹ̀ pọ̀ láwùjọ bọ́tọ̀ ò bá ti ṣe bẹ́ẹ̀ tó ń bí nǹkan mi kúrò ọ̀hún máa wọ́n. bó o bá fẹ́ kó ṣe fáwọn èèyàn kan yà kan yanjú unemployment bẹ̀rẹ̀ yanjú ẹgbẹ́ ọ̀nà táwọn èèyàn ò fi lẹ́ẹ̀kẹ́ tó wà fún ilé mi ẹsìn mékèwàá ẹsìn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta tẹ ẹ níbi bá a ṣe lò fún education fún ajá ń pọ̀ báwọn èèyàn ẹ̀rọ àwà ẹ̀ pọ̀ báwọn èèyàn ẹ̀dẹ̀gídẹ̀ kẹ̀kẹ́ lẹ́sìn báwọn èèyàn ẹ̀yọ́ tó gbogbo ń ká tó ibi táwọn lọ́nu ẹnì kó ra fọ́ọ̀mù wa ẹ̀ ẹnì kó lọ́wọ́ sanwó kíní kàlí wọ́n lè rí ra house of residence àtọ́nà òun gbé wa ẹ̀ kẹlẹ̀ wọ́n máa follow wọ́n máa add up lé lórí ó fi hàn pé wọ́n bàtú kíní yìí is needed àwọn fẹ́ kó pọ̀ bẹ́ẹ̀ náà rí sẹ́bà fẹ́ sàbúrú náà bẹ́ẹ̀ bá fẹ́ káwọn èèyàn máa ṣe dènà ẹ̀gbọ́n ẹ jẹ́ kí gbogbo àdúgbò yẹn kó fún pẹ̀lú òtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni mọ̀nà bẹ́ẹ̀ ni mọ̀nà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe pẹ̀lú rẹ̀ ni wípé ẹ ẹ ọkọ̀ abẹ́lábídìtì rẹ̀ ṣe accessibility sọ ẹni tó ń wá bẹ̀ ká nídìí onítọ̀ ọ̀hún dájẹ́ ṣe ìjẹun kíkan kalẹ̀ táwọn ìwádìí bẹ́ẹ̀ òun náà wà bọ́ níbo. bẹ́ẹ̀ bá fẹ́ kó ṣe pé nìṣe ọtí tó pọ̀ ó ní wọ́n ṣe o wọ́n ní ìgò yìí gba owó rẹ̀ wọ́n tàbí ó ṣe tó òun náà náà bẹ́ẹ̀ tó fi kàn ìyàwó ilé nǹkan wọ̀nyí kì í sọ̀rọ̀ ibi tí àwọn èèyàn bá fẹ́ lọ ibẹ̀ ni wọ́n máa ń fi incentive ṣe. tó fi incentive yẹn òun náà ni ó máa darí ọkàn àwọn èèyàn. ó tẹ̀ ní tó wọn ò lè sọ sí ẹ̀ jáde ló máa ti di ọ́n pé ṣáà ní sọ́wọ́n lọ́nà débi náà fẹ́ ṣe. mẹ́tẹ̀ẹ̀ta yìí ta sọ pé àpọ̀jù availability availability accessibility ní ẹ̀ka yìí a lè lò fún dáadáa lè lò fáwọn. ibi táwa ti fi ṣe àpòpẹ́ káfí òun ni ọlọ́run máa ń sọ fún wa lórúkọ ṣe yìí. a máa ràn lọ́dà ní ọ̀tọ́gbà èkó àtàkù ìrìnàkùn máa yọ̀rọ̀ bíi àrọ̀ bíi ọ̀yọ̀ àbíwò àdáàbà wà á fọmọ ní àmàlà wà á fi nà sọ́ọ́lì hàn fàlàkùn jẹ̀dá àti ìfọ́sínà. وأنا أقول من أمرنا ẹ má jà máa fẹnu sọ nìkan ọlọ́run ọba tó ti fẹ́ kẹ́ wa gbígbá ìṣirí ni Islam yìí ṣe báyìí èèyàn ò lè já làájá kó ní mùsùlùmí lòun já èmi èé mu tí àmọ́ òun náà bá wọn ta pẹ́ ìgbọ́ta àwọn tó wọ́n tà mú ìgbà tá a bá fojú wò gẹ́rẹ́ ni ẹ fún wọ́n gẹ́rẹ́ ti mú lọ but òun tún ní òun out of it. àpò mi ò kí ẹ̀ ẹ̀ńtà gbára ẹ̀ bá fẹ́ dà fún dàbò láti tẹ̀lé lọ́wọ́. ìjọba wa sọ náà sọ pé ìjọba ni ìjọba ni kwẹ́sàn ò ní wípé tó bá kọ́rọ̀ owó náà là á bá ń sọ ọlọ́run tẹ̀kan ti fún wa ní sáìn. ìgbòho gbogbo nǹkan tó wà bá ṣe ní àwọn pẹ̀lú sáìta ní òní wípé ẹ ò lè rí pé láwọn tán lówó láyé ọ̀kan nù rẹ̀ àwọn tán lówó jù bá náà ní mọ́ wájú òní wọ́n ṣe tó bá ti pé àwọn ọmọ nìkan bá nìkan lówó bá fi ń wà ní ẹ ètò ẹ̀ka rí ni pé sábàwẹ̀ tó kọ́kọ́ lówó ju ilé ayé ah, ọtí ní ta nítorí ọtí ní máa ń wà ní. kálẹ̀ tí ó tẹ̀lé náà ọtí ní ta bẹ́ẹ̀ kọ́ ẹni tó kọ́kọ́ ẹni tó tẹ̀lé dọ̀tí ẹni tó tẹ̀lé dọ̀tí. Tòkẹ́ bá wá wọ Áfíríkà náà ní ti dá òsè tó ṣe kóò ní ti ríṣẹ́ láti Áfíríkà sọ́kí ní ńkà. Ìtọ́lọ̀ ti sọ fún wa ni pé má jẹ́ kí wọ́n kàn ọ́ jẹ pé ibi àárọ̀ mú nìkan ìwo wa. Perception tó rọrùn. gbogbo àwọn kan náà ló wá lọ́mọ́ra wọn ó lọ́mọ́ra wọn. lóòótọ́ ọ̀dà ìtìjọba ń ṣe táwọn èèyàn òfin ní kóta burú ẹ àwọn tó lágbára àti tó pọ́nish ẹ̀dùn bá kóta burú àwọn tó tó kọ̀rọ̀ punishment níta àkọ́wò ti tí lọ́kàn ẹ̀ sí ìdìbò Ee, kí lọ́kàn ẹ̀ fẹ́ tọ́tọ̀ tó bá ti káṣọ̀ ọ̀sán yẹn ó ti tẹ́wọ́ kí lọ́kàn rẹ fìlì ń pa ẹ̀ òun ni lẹ́bù tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ fámìlì báwo la ti mójú fáwọn ọmọ wa tó sáàtẹ̀fẹ́ wa fi bẹ́ẹ̀ láti tọ́jú wọn pàtàkì wọn bàbá àgbè wọn wá náà ní pé tọ́gbó sọ̀báìtì ó tẹ̀kẹ́ ààrẹ sọ̀báìtì ó tẹ̀kẹ́ ààrẹ tó ṣẹlẹ̀ ní àwùjọ òun ló bí boko haram ló bí bandit ló bí gbogbo ẹ̀ o ṣe society ló ṣe jẹ́ society ti ṣe jẹ́ lóòótọ́ Islam ò sọ wípé ọmọ ẹ̀yọ̀ òfin jẹ́ láti tọ́jú èèyàn bí o. ìfà lọ́sọ̀lọ́ wọ̀lẹ̀yẹ́ sáfìdì ìyẹ̀dí náà láyé jùlọ nìkan láti àrògbé ọ̀gbọ̀n. àwọn tó wọ́n méjì láti ìpele tọ́jú wọn ò ní méjì ká tọ́jú wọn ló títí tọ́lá òun sọ̀rọ̀ wọn. wọn ò lọ́kùn gbọ́dọ̀ lólówó ńláńlá ní ẹ̀ náà méjì ló tọ́jú ìyàwó náà. kò ṣe tọ́lá ọ̀gá wọn. táwọn èèyàn ti bí máa balẹ̀ fẹ́ẹ́ tètè dájú a rẹ̀. tọ́wọ́n wá ṣàkóso fàáyìsì sẹ́mọ̀ pé basically we are ní social studies ní ní sociology a máa sọ̀rọ̀ agent of socialization. àwọn abitọ́ mọ́ pàṣẹ àtàwọn nǹkan tí ó wá ẹ̀kọ́ fífi pépé yóò kọ́ òwe yẹn tí ó yẹ alákọ̀ọ́ family. ẹ hmm? ẹ lè ẹ lè expect ẹ tó ṣe wípé ó bímọ ó níyàwó pọ̀ tó náà àti mu tí yóò sọ̀rọ̀ gọ́tà òun náà níwà àkọ́kọ́ ọmọ rẹ̀ gbé ọmọ mọ̀gbó ẹ̀kẹ́dá ẹ̀kíni kí ni múra múra fọ́lì kò lóde ìgbó ọmọ mọ̀gbó. àkọ́kọ́ tó ń gbé ní ìta ní ìyá ìgbà ní ìwáyé láti ẹgbẹ́ nígbà tí bẹ̀rẹ̀ bá láwọn yẹn tó máa ń ṣe nǹkan mọ́ iná yá ìlẹ́nu. a pa ẹ̀fẹ́ ti fi ìwọ làgbàlagbà lọ́gbọ̀dọ̀ gbọ́dọ̀ sí ọlẹ́nu tètè dín ló pọ́ mọ́ ní. ẹ ẹ nígbà tí ọjà àgbàlagbà wá jẹ́ kí àwọn máa túmọ̀ ẹ̀fà ìwé sàgbàlagbà náà lọ́sọ̀ fún ọ̀lọ́wọ́ jágbàlagbà ni ọpọlọ tiẹ̀ pé ju tèmi lọ wẹ́n tí wọ́n ti lè tí ọ̀rọ̀ wa ṣe kí ló ẹ̀fẹ́ tèmi lè mọ́ni. nítawọn afa àjọ yé wa lábẹ́ màfọ́wọ́ ó láwọn ọmọ mi ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́tà áwọ̀ lọ́kọ́ ẹ̀jẹ̀ kórè máa yín la ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ kórè ó ti há ẹni tí ó bá jẹ́ èèyàn rẹ̀ habit yóò fi jibẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan kan nù wá sí àyè ìṣẹ̀lẹ̀ pé ìrun rẹ̀ bá dúró délé láti ìgbà tó ti wá kékeré náà lè dìde. bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó gbèsè òbí ìsàwẹ̀ láti ìgbà tó ti wá kékeré lòdì táwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí ọtí bá rùn sí ẹ̀gbọ́n láti ìgbà wá kékeré làwọn òbí ẹ̀ máa kà á fún kí n tó kẹ́ ló kà fún náà ni pé ẹgbẹ́ ìjọba mi máa lọ skul ní owó skul yìí náà báyìí skul skul skul skul ẹ tọ fámìlì làbọ̀ ẹlẹ́ẹ̀kejì láwa ni abọ́ sí àwa sọ̀rọ̀ peer group ṣé tó bá gbé lóòótọ́ bá gbé gbìyànjú jẹ àṣọ wípé bóyá bẹ́ẹ̀ bá gbìyànjú náà mo lè yàwọ́ ọ̀ láwùjọ kọ́ ọ̀sẹ̀ àpẹtọrẹ tí ó yàwọ́ náà láti pàṣẹ láwọn lọ́ọ̀ẹ̀ ọ̀sẹ̀ nìyẹn. mo wọ̀ ẹ̀fẹ́ gbéyàn tó pọ̀ yàwọ́ ẹ̀ á ẹ̀fẹ́ gbéyàn tó pọ̀ yàwọ́ díẹ̀ làwọn ẹ̀fọ́ yàwọ́ ẹ̀ kan tó wá dé kẹ́yà nígbà gbogbo yẹn bá tó àti ìṣègùn kankan ìjẹ́ àpàdà àti tó ṣèlú tẹ́tẹ́ tó wáyé báwo yẹn bá lè ta fún wá ti gbalẹ̀ sẹ́wọ́n ti tẹ́wọ́ ṣe ìjọba ó lè ṣe yòòbí yóò lè ga láti ṣàyẹ̀yẹ. ìbọn kò fẹ́ fẹ́ ní ní ìdájí kan tí nǹkan kan bá bẹ dábàá pẹ̀lú aburú tó bá ní pọ̀pọ̀lọpọ̀ ìyẹn bá ti ń ṣe ìtumọ̀ ẹ̀ ni pé ní perception àwọn èèyàn kìí taburú mọ́ ẹ wọ́n á wá change òfin just legalize ìtọ́ ìbò mi legalize gay marriage kìíní kan pé ó ti di pípẹ́ pọ̀ gbogbo wọn náà wọ́n ti gbà ẹ ìdá wọn ti sọ ọ ni pé law mark is not made for law eh? law is made for eh? men ìgbé èèyàn ni ó ti ṣáìdì òfin àbí ìtàkùn máa ń tẹ̀lé. ọ̀kan tẹ̀lé àwọn United Nations Secretary General Obiara. láìpẹ́ Obiara nígbà tọrọ drọ́ọ̀dù ìjà fún ìjà fún ìjà Obiara sọ ni pé look ẹ̀ ẹ́ ṣẹ̀jẹ̀ ìtumọ̀ ẹni tó wọ́n wọ́n ní sọ́ọ́tù táwọn ọmọ láti mọ láwọn ẹ̀ka ìkiri ṣé tó bá ẹgbẹ́ náà sọ́ọ́tù yẹn táwọn èèyàn ńlá ńlá ni wọ́n ra drugs ní ṣé yóò wá mọ lọ ní. ìtumọ̀ ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ṣẹ́ẹ̀tì ní sẹ́ẹ̀tì ní legalize ẹ̀kọ́ tó ń kò ní pé kò ní jẹ́ nǹkan tuntun mọ́ owó rẹ̀ ní wọ́n mọ́. because táyì bá legalize ẹ̀kọ́ black market wọ́n ti máa ṣe wọ́n yọ̀ ṣe ẹtúlẹ̀ pé owó rẹ̀ ní wọ́n mọ́. àwọn ẹjọ́ táwọn bá ti ní nǹkan yẹn ju àwọn òṣìlẹ̀ àwọn atẹ́wọ́ pọ̀ nígbà tó strong fún rẹ̀ mọ́ àtẹ́wọ́ atẹ́wọ́ tó ní òun lò ẹbí ẹ pè ní tẹ́sí ọkọ̀ ẹ̀ máa gba táàsì ẹni abúlé tó bá yà kí o bá ti ká mọ́ yóò kọ́ máa ṣàtàjẹ́ irú tíǹkì yẹn náà ni wọ́n gbé sáwà mùsùlùmí lọ́wọ́ wọ́n á fẹ́ fi ṣọ pé ìfẹ́ tó bá jà nípa kó pọ̀ débi fẹ́ padà yí wọ́lẹ̀ the first thing tá a ṣe ò ní pé ẹ ẹ mẹ́jà ló ti wo kò pé bóyá àwa la kéré nínú àwọn èèyàn tó ń ka àwọn tí ó bá sáwọn ìjọsìn náà wọ̀ ẹ̀kọ́ àwọn díẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ ta burú tí wọ́n fẹ́ ta àwọn òun lẹ́mìí púpọ̀ àwọn ọmọ so tí ẹ bù bá tó tó ọmọ rẹ̀ ní gbogbo àwọn aburú tà ń sọ yìí níjọ́ táwọn ọmọ wa ṣùgbọ́n ṣe ẹmọ tá à ń ṣe àwọn òbí kan fẹ̀ kan ti ìdọ́jú ọmọ wọn lọ́nà tí ò dáa gbogbo nǹkan ni wọ́n gùn gbogbo nǹkan wọ́n jẹ́ kó ṣe nítorí pé àwọn fẹ́ràn ẹ̀ nígbà tó wá ti gbogbo aburú tán tó fi bàjẹ́ tán wọ́n wá mú lọ kó báwọn ọbẹ̀ lómi wọ́n wá lọ dúdú bí wọ́n ní sùkúl ní kó fífẹ̀ tí wá gbogbo sùkúl báàmù kan ọmọ yẹn wá kó bá gbogbo àwọn ọmọ tá fẹ́ sọ fún nọ́mà òde ilé yóò sì nígbà pé bóun ṣe kó bọ́ọ̀mọ̀ òun ṣe kó bọ́ọ̀mọ̀ ẹ̀rù mi ó sì pé ẹnu owó jẹ́ lòun ó kà owó tí ń sàn wọn owó pé ẹ bá ń gbẹ ilé ìlẹ̀ ilé ẹ̀ try on Friday. ó di méjì tó bá kó fẹ́lẹ́ ẹ̀rú dá sí ìlọ́wọ́ ara wa àwọn dá sí fún yẹ iṣẹ́ socialization ní media. wọ́n fi ń fọ́ọ̀mù perfection. Yes tí wọ́n fẹ́ kẹ́ ẹ máa rí nǹkan báyìí báyìí bó ṣe rí tí nǹkan bá ti kọ ṣẹ́kọ̀ ló ń rí ló ń gbọ́ òye wà á padà lù ti sẹ́ńtì bíbí ìwò. kò ní ṣe kankan lára rẹ mọ́ hmm? ẹ jẹ́ ká fi ra wa àwọn ọmọ wa táwa náà bí tó pé afẹ́ káwọn náà bí lọ́mù irú aṣọ tán wọ̀ táwọn bá a ti lára fún wa tá a ti sọ lé yẹ aṣojú níjọ tó wá wá yí wọ́n sá lọ káàbà náà àwọn ọmọdé tí wọ́n yá máa lọ́wọ́ náà ní ìjọba náà kọ́ lọ ẹ̀fẹ́ tó ṣe yóò fún ọ àmọ́ ìgbà náà lè tó oṣù oṣù ìjọba náà tó wọn. bẹ́ẹ̀ bá ti wù kan tó tọ̀ lẹ́yìn nǹkan ọlọ́run bá ní kó yẹ pé ara aṣẹ́ tí aláṣẹ gbọdọ̀ ṣe ni pé ó tó ìtẹ́ta para gan-an kí àwọn èèyàn kan wá affect security inna yàtúnjẹ wà màjúùj mufsiduna fil ard wọn bá wa tí ó lè protect wa iṣẹ́ aláṣẹ ni ó protect àwọn ará rẹ̀ bọ̀ṣẹ́ láti protect wa kọ ẹ gbọ́dọ̀ ọkọ̀ wá di root causes of nǹkan tí máa wòye kíkí àwọn èèyàn síbẹ̀ kì í sọ̀rọ̀ pé kẹ́ èèyàn lè lẹ́bẹ̀ pa ọ̀dà nítorí ẹ̀wọ̀ ẹ̀wọ̀rọ̀ kidnapping báyìí èèyàn ó máa gbá àdúgbò yìí yóò gbà lẹ́sẹ̀gbẹ̀ẹ́ yìí. ẹ̀ ní ọ̀gbìn ti nábàá. ṣèjọba náà ló ti ṣe tọ ẹja bìrà wa náà ń kọ ṣẹ́rí ńjọ́ ẹ̀ bá ti ń sí dàgbà kí ni ìrísí tọ́tọ́ níjàre ìjọba ní ẹ̀ ńjọba bá tó balẹ̀ sẹ́ni yóò lóko ìyẹn bẹ́ẹ̀ ní tó pọ̀ sí. páàrí inú wa náà fún àwọn tó jẹ́ láńlọ tó ṣe wípé béèyàn bá lóun bá fẹ́ gbalé yẹ kó lọ Àkókò tí ìrìnà tó fẹ́ gbá ẹ̀sìn fẹ́ fún wa yóò lò lọ lòún fẹ́. Owó nìkan náà ló wà. Ṣé wọ́n rò pé tó fẹ́ san tírí ní ìyọ̀kọ̀ tó rò pé bí ìrìn rẹ̀? Nítorí bọ́, ó fẹ́ lo ilé rẹ̀ fún nǹkan bí ìjú ń dán lo ilé lọ. Kò ó fẹ́ lo ilé rẹ̀ fún nǹkan bí ìtọ́jú ń dán lo ilé lọ. Ìwọ́n bá ọlọ́dún ọgbà àgbàkàtà kó orí bá nígbà tí wọn kó wọn àti ilé yẹn ni wọn ń pa àwọn èèyàn tó kidnap wa owó ìgbà wọn ń dìbò ọba mọ sábẹ́ ń bara ń kọ́ ibẹ̀ wọn fẹ́ sára ń ga ní sẹ́ńtì àwọn èèyàn torí pé ìwọ tí wọn àti gba owó òṣìṣọ ọdún jẹ dòdò ọ̀rẹ́ ní òṣìṣọ kankan mọ́ òfin ìwọ lóru níjọ́ tó bá padà wá kẹ́ nìkan kan nínú wa wọ́n ní wọ́n ti ọlọ́pàá sọ ẹ̀sọ́ wa wọ́n máa ní wọ́n ti dáàbò ẹ̀jẹ̀ kan tó ní ìgbà táwọn tó máa máa tọrọ ìjọba. ó ṣe ká máa fi ìlè pé táburú bá ti wà wọ́n pẹ́ bá àkọlù ṣẹlẹ̀ sí ká máa ṣe pé o lè kàn wá ní. láti sọ pé collective responsibility ṣé ìjọba bá ti sọ ní individual responsibility hm? kò náà mú sàgbọ̀ tó méjì àgbẹ̀ lára rẹ̀ hmm? àwọn nǹkan wọ̀nyí á mójútó ìsìláàmù máa ń wò nǹkan láti ìsàlẹ̀ ni èyí kan wo simple thing yóò wò pọ̀ ṣùgbọ́n nǹkan àbùkù tẹ́ máa ṣe nísìnyí nǹkan àbùkù tẹ́ máa ṣe ni pé ẹ má jà owó fún ìrìn àjà ẹ̀já kan máa treat symptoms especially tó bá ti involve owó bá bá àwọn àṣejì náà sẹ́yìn máa gbọ́ ẹ mọ̀ bọ́lá sẹ́yìn máa ń sọ̀rọ̀ kan báyẹn máa wò pé ọmọ kan kú lẹ́nu iṣẹ́ mẹ́ta yìí kó ọkọ̀ mùsùlùmí ló ń jẹ́ wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn aláwo tẹ́ bá rí tíyà rẹ̀ ń wí ẹ̀ ń tẹ̀ mọ̀ sí tán ẹ̀ ń gbà tí máa ń ní gírì bàbá Ifáyẹmí wá ní wá ń máa àwọn wá sáà pé lọ sọ́dọ̀ Ifáyẹmí ní wá ń sanwó ọtí ṣe tán Ifáyẹmí ń sanwó ọtí ṣe. ìtọ́pàá ti fi sọ bẹ́ẹ̀ ni pé òun náà fẹ́ gbé e pamọ́ kí wọ́n sọ pé áhà ah, ah, ṣé lè fún ọ̀rọ̀ lè bá ní torí tó fi ní ìdí ifá ni pé ó fẹ́ fọ́mọ òun lówó àbí nígbà tó yí wọ́ tán ló yí mọ́ pé ifá yẹn fi ń sanwó ọsibítù ó ní ifá òun ní kó lọ síbù tẹ́lẹ̀ gbogbo ìlú kan ọlọ́pọ̀ táwọn ìyá wa ṣe gbogbo wa náà ṣe ó kọ́ wọ́n bá àwọn obìnrin kò sí nǹkan táwọn ò ṣe lórí ọmọ orí ọmọ wọn ọmọ bàbá bá àjẹ tán bàbá àjẹ tán àti nàlá àgbàdo rẹ yìí. Pẹ̀lú àwọn ọmọbìnrin ẹjọ́ ti lọ ọ̀rọ̀ bá wà nípò. Ìtọ́márì olùgbé ìtàn tó kọ̀ lé ìdílé wa pé collective responsibility ni láti yanjú ọ̀rọ̀ ìfẹ́ẹ́ká ọ̀rẹ́. Wá ìkéjì tó fi yé wa pé ká má máa lé sábàtà àwùjọ wa ti dà. Ẹ má jà máa wá pé ẹni tó bá fa búlá ní ìṣèlú ibi tó fẹ̀kan dáa sí ni pé ẹjẹ́ ká fi incentive síbi ṣe dáadáa ṣé ní yẹn ní òye káwọn ọ̀sán ṣe dáadáa púpọ̀ because ṣe aláwọ̀ tá a la fẹ́ máa sọ pé tó bá sàmú wá pọ̀ ní ṣẹ̀ǹsì á ti fẹ́ẹ̀tì wọn kan kéré ẹ̀hẹ́ but ibi aburú ni à ń fi incentive bí ẹ́ ibi aburú wọn láti incentive sí tọ́pọ̀ fi síbẹ̀ àríyànnà bẹ̀ ẹlẹ́kẹta òun ni wípé ká má gbé àwọn èèyàn tó jẹ́ èèyàn abú ká má sọ wọn di celebrity. Ṣẹ́pà ti sọ celebrity wọ́n á influence a lot of people àwọn èèyàn fẹ́ràn wọn wọ́n sì fẹ́ rí bí wọn. Ẹlẹ́gbẹ̀rin ẹ má pe àwọn èèyàn tán bá ń ṣe nǹkan fún lóko tí ó fi jẹ́ kí ebi nǹkan ṣe fún àbí ẹ̀gbẹ́ ó kéré. Àwọn ọmọ púùsì gbogbo tó dà ẹ̀yìn ẹ̀ mọ́ gbà níjọ́ tó ọmọ kan bá mú ọmọ ìyàwó wà tó sọ pé ó lè lo fẹ́ẹ́fẹ́ gẹ́gẹ́ bí má sọ pé ọmọ ìyàwó ló fẹ́ẹ́fẹ́ o ó lè sẹ́kọ̀ọ́ olùpa ó lè báwo ẹ̀hẹ́ ó nílè ọ̀sẹ̀ ìjọba fẹ́ẹ́fẹ́ pé olólè ẹ má fẹ́ tí ó kọ nǹkan ní nǹkan ṣe máa ń jẹ gbọ́mọ gbọ́mọ ẹ̀ ẹ̀hẹ́ ẹ̀pẹ́ tọrọ ọwọ́ wa. àbá àtọ́kùn náà bẹ̀rẹ̀ gan ń ja táyà mi àti tẹ́lẹ̀ olóògùn báwọn yẹn pé níbo olóògùn. ẹ̀hẹ́ ọ̀rẹ́ àwọn ṣéèkì wa ẹ̀wọ́n tí wọ́n ti máa ń rìn ní bá ṣéèkì kí ló wá. àwọn ọkọ̀ pa bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ lọ́kọ̀ ọ́dà tó débi báwọn díẹ̀ gan ni wọ́n wà upright. àwọn tó pọ̀ tí wọ́n wà upright sọ pé má fi ju ààlà ló ti mi sọ̀rọ̀ yẹn ti fóònù iná kò láti yẹn sọ̀rọ̀ àbọ̀. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lè tó jáde kí báwọn tó àbúrò pọ̀ bọ̀ kí làtẹ́ mi ló wí rọ́pù nàìjíríà wà á lè ọlọ́run àti àtàwọn tó ṣe fún mi táwọn bá mi sọ́ mi o. ní ìdúpẹ́ ṣe ànífà tó àná rẹ̀ rọ́bì nàìjíríà wà á lè ìmọ̀ yà kéèyàn wá ṣiṣẹ́ pọ̀ ẹ̀rọ bá nà ábà ní àjọ ìwọ̀n lórí ẹ̀ ṣàkóso ayọ̀ ọjọ́ àná ní àfihàn ìjọba èyí ṣe yẹn náà àwọn ẹgbẹ́ wà á lé ní fi lórí yẹ ẹ̀ wọ́n máa rí àwọn àti wọn ṣe sọ àjọ ìwọ̀n lórí ẹ̀ṣọ́ ìwọ̀n lórí ẹ̀ṣọ́ ìwọ̀n lórí ẹ̀ṣọ́